الله أكبر نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوبة فون الله سبحانه وتعالى أتركي أتيانو فون النبي محمد صلى الله عليه وآله وسلم أكي أولون ọba tí ó ní kí a bẹ̀rẹ̀ oṣù Ramadan pẹ̀lú ìrọ̀rùn títí fi di àsìkò tí abadé ya kí púpọ̀ oore tí ọba máa ń ṣe fún gbogbo ẹni tí bá ń dúpẹ́ ọba náà kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run a tọrọ àti àánú fún anabi Muhammad sallallahu alayhi wa sallam alladhi ba'athahu Allahu hadiyan wa mubashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira ẹni tí ọlọ́wọ́n bá rán nígbẹ́ kó máa pèpè wá sí ojú ọ̀nà tó dáa ó sì rán ní ẹni tí ó máa fúnni ní òdùnnú kó máa jẹ́ ẹni tí ó máa fúnni ní òdùnnú nípa gbogbo ohun tá a bá ń ṣe tó bá dáa ó sì jẹ́ ẹni olùṣínilọ́wọ́ kò níbi aburú ìmọ̀lẹ̀ tó dáa ní anábì muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá anábì muhammad àti ohun àtàwọn aráalé àti gbogbo àwa náà tá à ń fi ṣe sí wa tàbí ìjọ ti ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run tí a sì ṣe ìtọrẹ àánú fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam a kí àwọn bàbá wa abdulrasaq àti gbogbo àwọn àbúrò wọn àtẹ̀gbọ́n wọn tí wọ́n jọ ń náwó sí ojú ọ̀nà ọlọ́run tí a fi ń rí ọ̀rọ̀ ọlọ́run gbèsè afẹ́fẹ́ tàsí fi ń rí ọ̀wọ́ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ṣàlàyé fáwọn èèyàn a kí wọn púpọ̀ o ibi tí wọ́n ti mú owó náà ọba náà oníjẹ́ ó tán bẹ̀ láéláé ibi tán ti mú owó náà tí wọ́n fi ń gbé islam lárugẹ báyìí ọba náà ò ṣí wọn lọ́wọ́ kó níbẹ̀ o kò ní darí wọn síbi tí ò dáa lẹ́yìn náà kí gbogbo ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n bẹ nínú ilé agbára yìí tó ṣe ń pé gbogbo bàtà bá wá wọ́n ṣe gudugudu méje gudugudu méje yàyà mẹ́fà kábà lè máa fi gbóhùn sáfẹ́fẹ́ àánú ọlọ́run ọba tí olópin ọba náà kò fi bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ. àwa kí àwọn dókítọ̀rù wa tó ṣe ń gbé àwọn ní olùtọ́nisọ́nà lérí ìlànà tí a wà yìí ọba náà mọ́ṣáà bá wa ṣe àlékún káràmọ̀ fún wa. àwa náà táwájà wa àfà lọ́lọ́kan ọ̀jọ̀kan tí a wá ń gbé ohùn sáfẹ́fẹ́ náà ọba náà má dojú gbígbàdúrà tí ẹnì kọ̀ọ̀kan wa o ọlá ìpè méjì ọlọ́run àwa là ń pèpè sójú ọ̀nà ọlọ́run báwọn èèyàn ṣe là dákun ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó pèpè bó ṣe tóun náà nílé ọkọ̀ ọ̀là náà wọ̀ ọlá ìpè méjì ọlọ́run èyí tí wọ́n ṣètò ẹ̀ fún wa lónìí wọn ká sọ nípa masarifu zakati ká sọ nípa masarifu zakati masarifu zaka èyàn ni pé àwọn oníranà ọ̀nà tí àwọn ẹni tí a máa ń gbé sàkálé lọ́wọ́ àwọn la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n á ṣe àdáyanrí àwọn mélòó kan nínú àwọn ẹni tí a máa ń gbé sàkálé lọ́wọ́ náà ẹ̀rí ń pè rí ẹ̀ ní ká sọ̀rọ̀ sí àkọ́kọ́ ẹ̀lfùkọ́rọ̀. èkejì elmasakin ẹ̀kẹta òun náà ni fakorẹ̀kọ́ ẹ̀kẹrin ni sẹ̀bílùlọ́ ẹ̀ka àwọn ẹ̀làmìlúnà àlìyà yàní alàzàká wọlùmọ̀ aláfàtukúrò bóhùn òun ní jẹ́ ẹ̀kẹfà nínú ìjókòó wa lónìí amú méjì kàbí mẹ amú mẹ́ta kàbí mẹ́rin òun náà ni al-fuqara wal-masakin war-riqab wa sabilillah á sọ nípa wọn tó bá di ìjọ òkú mi á tẹ̀síwájú èyí tí ọba adẹ́dàbá yọ̀dá fún wa ń gbé ká sọ mbẹ́ ọlọ́run mọ́sà gbá ìjọsìn fún wa. ihun tó kọ́ dájú fún gbogbo ẹnikẹ́ni nínú wa ni wípé zakata rí ọ̀kan nínú àwọn òpó tí ọba adẹ́dàá ó fi gbé islam ro ni tó ṣe wípé bẹ́yìn ò bá ṣe kó dán mọ́rán tó sì jẹ́ wípé ó ní ẹ̀tọ́ ń pé kó ṣe ọ̀rọ̀ kù púpọ̀ káàtó wájú Allahu subhanahu wa ta'ala ẹ̀rí nítorí pé ọ̀kan nínú àwọn òpó tí ọlọ́run ọba fi gbé islam dání anabi wa muhammad sallallahu alayhi wa sallam oníbúnyẹ̀lì islam ala khams wọ́n mọ islam kalẹ̀ lérí nǹkan márùn-ún àkọ́kọ́. shahadatu alla ilaha illallah. ìjẹ́rìí sàn ń pé kò sí ẹlòmíì tá a máa ń jọ́sìn fún ní ti òdodo àyàfi allahu subhanahu wa ta'ala àti ìjẹ́rìí pé anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìránṣẹ́ ọlọ́run ni ẹ̀rọ ọlọ́run ọba sì ni inú ẹ̀ bákan náà ìkọ́mù sọ́lá ká máa kírun ìtẹ́ ìsẹ́kà. bó ṣe yẹ àṣẹ bó ṣe tọ́ gẹ́gẹ́ bí tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe gbé wa inú ẹ̀ bákan náà ìtẹ́ ìsẹ́kà káyọ̀ zaka nínú ohun tí ọlọ́run ọba fún wa ọ̀kan ni zaka jẹ́ nínú àwọn òpó tó gbé islam dání táwọn àfa ti ṣe àlàyé púpọ̀ fún wa lérí ẹ̀ èyí tá a fẹ́ wá sọ fún wa lónìí òun náà ni wípé zakana àwọn ta la máa ń gbé fún àwọn ta ni ọba adẹ́dà ó ṣe àlẹ́ ṣà ń pé àwọn báyìí ní ká máa gbé fún ọlọ́run bá ń sọ fún wa nínú sọ́ọ̀tù táwọn bá ń pé a'udhu billahi minash shaitani rajim innamas sadaqatu lil fuqara. a'udhu billahi minash shaitani rajim innamas sadaqatu lil fuqara wal masakina wal 'amilina 'alayha. wal masakini. والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وبن السبيل فريضة من الله wàlláhu alimun hakim. ọba adẹ́dà ń ṣàlàyé fún wa ń bíbá yìí pé innama sọdakọ́ọ̀tù lil fuqara. ọba adẹ́dà ń sọ fún pé dájúdájú innama yìí àwọn olùmọ̀ sọ fún pé àdàtò hasri ni àdàtòlù hasri yẹn ọ̀rọ̀ tí máa ń wá lẹ́yìn ẹ̀ a máa ń gbélé nǹkan náà lérí ni ìdájọ́ náà rí nǹkan náà ni máa ń wá oyè bàtọ́lọ́wọ́n bá sọ pé dájúdájú ohun tí a mọ̀ sí pé ká yọ zaka àwọn ta ló wà fún ọlọ́wọ́n ọba wọn kà. Innama sadaqatu lil fuqara'i wal masakin. ọlọ́wọ́n ọba ní àwọn ẹni àkọ́kọ́ tí a bá yọ zaka tá a sọ ẹ̀wù zaka wa sí ọ̀dọ̀ wọn òun náà ni ẹlfukọrọ wọlmasakin ẹlfukọrọ àwọn aláìní wọlmasakin àwọn atẹwọgbọ rẹ àwọn orúkọ méjèèjì yìí wọ́n súnmọ́ra wọn wọ́n nájọṣepọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún rìn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn olùmọ̀ ń sọ fún wọn pé bàtọ́lọ́wọ́n ọba dá oko àwọn méjèèjì yìí ẹlfukọrọ ẹlfakir fakir ẹni tí ò ní rárá tàbí ẹni tó ní tó ń gbé ìwọ̀nba ní kò tó bùkátà ẹ̀ láti gbọ́ ẹ̀rì miskin atẹ́wọ́gbọ́ rẹ̀ òun ní àmọ́ tiẹ̀ náà kò tó ìdajì ohun tó fẹ́ gbọ́ nínú bùkátà ẹ̀ wal amilina alayha ọlọ́wọ́n bá ní pé kí ni. wal amilina alayha. nínú àwọn ẹni tí sàkátọ́ sí lẹ́yìn al wọlmasakin wọlambilina aleha àwọn ẹni tí a wá gbéṣẹ́ zakana fún pé ẹ̀yin ni kẹ́ ẹ máa kójọ abádéyà máa ṣàlàyé náà. والمؤلفة قلوبهم وفي الرقاب والمؤلفة قلوبهم àwọn mu'allafatu qulubuhum òun náà làwọn tó ṣe ń gbé afẹ́fi jẹ́ kí ẹ̀mí wọn kó jókòó sérí ẹ̀sìn Islam kí ìgbàgbọ́ kó jókòó nú ẹ̀mí wọn abádébẹ̀ àmọ́ ṣàlàyé náà wa fi riqab àwọn ẹni tí wọ́n ń bẹ lérí ìgbèkùn ẹrú àwọn ẹni tí ń bẹ lérí ìgbèkùn ẹrú abádébẹ̀ àmàṣàrẹ́. wàlgàrímìn wà fi sabilillahi. wàlgàrímìn ẹlgàrímìn òun náà ni àwọn ẹni tí wọ́n jẹ gbèsè tí gbèsè pò wọ́n dẹ́rù ẹ̀rí àwọn gàrímìn yìí wọ́n sínú àwọn ẹni tó ní pẹ́ ká sọ̀rọ̀ nípa wọn ẹ̀rí wà fi sabilillahi àwọn ẹni tó wá ṣe ń pé àwọn wà lójú ojú àní ojú ọ̀nà ọlọ́run oyè àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run wọ́pni sẹ́bíl àtàwọn tó ṣe wípé wọ́n ń lọ lọ́nà ọ̀nà sí mọ́ wọn mọ́ àlè lọ́mọ́ tí a bá wo dáadáa á rí i pé ọba adẹ́dà ó ṣe àwọn èèyàn mẹ́jọ tó ṣe ń gbé zakai àwọn nìkan la máa ń fún a gbọ́dọ̀ darí ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn èèyàn mẹ́jọ yìí ká ẹlòmíì àwọn olùmọ̀ sọ fún wọn pé la yajuzu sarfu zakati al-mafruda ila ghairihim kò ní ẹ̀tọ́ ń pé zaka tí ó jẹ́ ọ̀ranyàn zaka tá a mọ̀ ń pé ọ̀ranyàn nígbà fẹ́ yọ gẹ́gẹ́ bí zaka zaka owó ni zaka dábà ni zaka arúgbìn ni kò nẹ́tọ́ pé ká gbé kan taba yọnú ẹ̀ ká gbé fẹ́lòmíì yàtọ̀ sí ọ̀kan nínú àwọn èèyàn mẹ́jẹ̀jọ tá kà yìí a gbọ́dọ̀ gbé kó lọ́dọ̀ wọn ká lọ sọ ẹrù zaka ẹlòmí mìbínà imasjidin a gbọ́dọ̀ gbé ká gbé zaka la fẹ́ yọ yìí ká gbé zaka náà ká gbé nù zaka yìí báyìí bó ṣe tó lónìí ìfẹ́ yọ fẹ́yàn mo fẹ́ fi kọ́ mọ́sálásí ni a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí ń gbé ọba dẹ́dà ọ̀sọ́ fún wa ń gbé káfí zaka káfí kọ́ mọ́sálásí àwọn islahi tariq kàbí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà kan ló bàjẹ́ ń ìnira báwọn èèyàn àwa fẹ́ yín pé nà zakọ ọdún yìí tí mo fẹ́ yọ ń fi tún ọ̀nà báyìí ṣe ẹ̀yìn àwòkẹ́fẹ́ ni máa ń yẹ tì kàbí bẹ́ẹ̀ kọ́ òkú kan ló kó àsan gbowó zaka wa náà la fẹ́ fi mójútó nínú àwọn nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ olóore ni a gbọ́dọ̀ ṣe zaka a gbọ́dọ̀ gbé zaka lọ nú àwọn nǹkan míì yàtọ̀ sí àwọn nǹkan àwọn èèyàn mẹ́jẹ̀jọ tí ọba adẹ́dá là kalẹ̀ ìmáàmù wa ibnu kudama rahimahullah ń sọ fún wa wípé wàlá na'lamu khilafa bayna ahli al-ilm fi annahu la yajuzu daf'u hazihi zaka ila ghairi hazihi al-asnaf ìmáàmù wa ibnu kudama ń sọ fún wa pé àgbọ́lọ́dọ̀ àwọn olùmọ̀ kankan ń pé wọ́n yapa ẹnu ń pé kàbí bẹ́ẹ̀ kọ́ àìgbọ́ra ẹni yé ṣẹlẹ̀ lára wọn láàrin wọn pé náà a lè gbé zakako lọ́dọ̀ kan inú àwọn wọ̀nyí ká gbé lọ sí ibòmí ẹ̀rí èyí jẹ́ nǹkan àkọ́kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ sọ nígbà tó bá fẹ́ yọ zaka talenta máa yọ zaka fún ẹ̀rí talenta yìí yọ zaka fún na abáwá fẹ́ tẹ̀síwájú lìsìn ká máa mú lẹ́sẹẹsẹ nú àwọn ẹni tí wọ́n ní pé ká ṣàlàyé nípa wọn al-fuqara ẹ̀rí ndùnbọ́lọ́wọ́ ni innama sadaqatu lil fuqara wal masakin al fuqara al fakir abasọ fakir olóṣì ẹni tí ò ní ohun tí ó jẹ ẹyìn ó bá jí kò yí tí ì rí ohun tí ó fi jẹun àárọ̀ kò tí ì táwọn ọmọ yóò fi jẹun àárọ̀ kódà àwọn ọmọ ẹ̀ pàápàá wọn bá fẹ́ lọ síléèwé ihun tí wọ́n mú lọ wọn àti rèé fakiru nìyẹn àwọn olùmọ̀ sọ fún wọn pé elfakir awil fukara hum ma la yajiduna shay'an min al-kifayati mutlaqa aw yajiduna ba'd al-kifaya duna nisfiha min kasbin wa ghairi àwọn tí a mọ̀ sí àwọn fukara àwọn aláìní àwọn tálóṣì àwọn tí ò ní nǹkan kan òun náà làwọn tó ṣe gbé ihun tán fi gbọ́ bùkátà lérí ara wọn wọn tiẹ̀ ní wọ́n níyàwó wọn náà ma ẹ̀rí wọ́n níyàwó wọn náà ma wọ́n nílé tí wọ́n ń gbé ṣùgbọ́n ilé náà pàpà ìnira ni wọ́n fi ń gbénu ilé náà àwọn lẹ́ni àkọ́kọ́ tí Islam sọ pé ká ṣe gíní ká yọ zaka fún àwọn olùmọ̀ sọ fún wọn pé wà ìntàfàrọ̀gà kọ́ọ̀dìrò àlàtàkẹ́ subìlì ilmi shar'i la lil ibadati wa ta'adhara an yajma' بين التكسب والاشتغال بالعلم أعطي من الزكاة بقدر حاجته tó bá ṣẹlẹ̀ wípé a máa ń gbé lágbájá ó lè ṣiṣẹ́ tí ó fi máa owó tàbí bẹ́ẹ̀ kó oníṣẹ́ tí ń ṣe ẹ̀rí oníṣẹ́ tí ń ṣe tí ń mú owó wálé fún ó wá ṣẹlẹ̀ ń pé à ó ń pé àwùjọ mi wọ́n nídìí ń pé kí n lọ kọ́ ìmọ̀ tí ìfi á ṣàǹfààní fáwọn èèyàn ó wá fi iṣẹ́ tí ń ṣe sílẹ̀ kí á nà kọ́ dìrà àlàtàkẹ́sùn ó ní agbára àti lọ ṣiṣẹ́ tí ó fi rówó tí ó fi mọ gbọ́ bùkátà lérí ara ẹ̀ lérí àwọn ọmọ lérí ìyàwó lérí àwọn òbí ẹ̀ ṣùgbọ́n inú àwùjọ náà òun náà la rí pé ó fẹ́ kọ́ ìmà tí ó padà wá kọ́ wọn lẹ́sìn yóò fi iṣẹ́ tí ń ṣe ńlẹ̀ kò ní ṣiṣẹ́ òun náà ti bọ́ sínú àwọn fòkọ́rọ́ ó bọ́ sínú àwọn tani ẹlẹ́fòkọ́rọ́ àwọn aláìní nítorí pé ibẹ̀ yẹn kò ní lè ṣiṣẹ́ tí ó fi gbọ́ bùkátà ó wá fẹ́ lọ wá ìmà ìmọ̀ wo ni ìmọ̀ tó jẹ́ ẹ̀là ilmu ìmọ̀ ti ẹ̀sìn láti lè mọ fi la àwọn èèyàn lójú láti lè mọ fi yọ àwọn èèyàn kó níbi iná láti lè mọ fi darí àwọn èèyàn síbi àlùjánnà ẹ̀rí náà ibẹ̀ yẹn wọ́n ti yá mina zakati bi kọ́ de ha àjàtẹ̀ àwọn olùmọ̀ sọ fún wọn pé a máa fún olú ẹ̀ lódì wọn bí tí bùkátà ẹ bá ṣe wà ó fẹ́ ra tírà ni ó fẹ́ lọ lé kéwú ni àwọn ìyàwó ẹni àwọn ọmọ ẹni á ṣe òdiwọ̀n ihun tí ó mọ jẹ́ bùkátà fún fún ọdún kan nínú zaka tí a bá fẹ́ yọ à ń bọ̀ wá síbẹ̀. èyàn ó fi hàn wá wípé ẹni tí a mọ̀ sí elfukọ́rọ̀ elfakir tí jámù wọn jẹ́ fukọ́rọ̀ aláìní aláìní náà máa ń pè fakir aláìní nǹkan kan tàbí ẹni tó ní tó ṣe ń gbé góńgó ni ọba adẹ́dàbù fún kò tó nǹkan kan nínú nǹkan tó fẹ́ gbọ́ nínú bùkátà ọba adéda ni mo ń ṣe bẹ́ẹ̀ wọ́n sọ fún wọn pé elfakiru yìí á fún ní òdiwọ̀n ohun tí ó ní bùkátà tí ó mọ kájú bùkátà rẹ̀ títí ọdún fi mọ yípo ẹ̀rí ọdún fi mọ yípo àwọn olùmọ̀ sọ fún wa wípé <clears throat> elfakir tí a bá wò pẹ̀lú elmiskin wọ́n súnmọ́ra wọn àwọn fakir àti miskin fakiru yẹn kò ní rárá miskin aláìní lòun náà ṣùgbọ́n òun ṣẹ́ ọba adẹ́dà fún ní ìwọ̀nba tó lè fi gbọ́ bùkátà rẹ̀ kò kàn kájú bùkátà náà ni. àwọn olùmọ̀ ń sọ fún wa wípé tó bá di wípé gbólóhùn yìí méjì bí tí ọba adẹ́dà ṣe lò tó ní elfukọrọ wọlmasakin ọba adẹ́dà ń ṣe òpin ìyà tí ń bẹ láàrin méjì fún wa ni wọ́n jọ wọn níbi pé wọ́n ní òdiwọ̀n ohun tó lè gbọ́ bùkátà ti ń bẹ lára wọn oye àwọn yàtọ̀ síra wọn níbi wípé ẹni tá a mọ̀ sí miskin òun ní ṣùgbọ́n ohun tóun ní o kò kájú bùkátà rẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá sọ fún wọn pé ama safinatu fakanat masakin ya'maluna fil bahar bá ní ọkọ̀ agbami náà àwọn masakini ni wọ́n ní ẹ̀rí àwọn tó ṣe pé wọ́n ní wọ́n ní ya'maluna fil bahr wọ́n sì ń ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ wọn tí wọ́n ṣe kò kájú bùkátà wọn tí wọ́n fẹ́ gbọ́ àwọn eléyẹn la máa ń pè ní masakin ẹ̀rí irú àwọn eléyẹn Islam ní pé ká fún wọn náà èyàn ó máa jẹ́ ìpele kejì ẹ̀rí nínú àwọn nǹkan tí àwọn tí wọ́n fẹ́ gba zaka al-fuqara wal nasibul fukara mina zaka inú zaka tí a bá fẹ́ fún fukara yu'ta alfakiru mina zakati ma yukammilu bihi kifayata mina nafakati hawlan kamila wọ́n ní pé tí a bá fẹ́ fún aláìní ẹni tí ò ní fakir tá ló ṣì oye a bá fẹ́ fún ní zaka a gbọ́dọ̀ fún ní zaka tó ṣe wípé yóò kájú bùkátà rẹ̀ ìhun tó nídìí àtòun àtàwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ohun tí wọ́n nídìí bẹ́ẹ̀ ọlọ́run á ṣètò ẹ̀ fún wọn fún ọdún kan gbáko ọdún kan wo ni ọdún tí zaka mi ò fi wá tàbí á ṣètò míì fún wọn lọ́dún mi èyí tá à sọ yìí tí a bá ń wo dáadáa kì í ṣe lérí ń pé èèyàn kan èmi lápèjúwe mo ní owó mo fẹ́ yọ zaka èmi lápèjúwe mo ní owó mo fẹ́ yọ zaka kì í ṣe bẹ́ẹ̀ eré ibi ń pé a ní àwọn aṣíwájú kan tánjá síwájú ẹ̀sìn àwọn ni wọ́n máa ń kó zaka jọ zaka tí wọ́n bá wá kó jọ yìí wọ́n máa pín fáwọn ẹni tí ó tọ́ sí pé òun ní ti lágbájá ní òun ní ti tàmọ̀dù ní òun ní ti làkàṣègbè ní nítorí tó bá ṣe wípé àwa olówó la fẹ́ ṣe ó lè ṣe é ṣe fólówó mi inú ìkẹ́ tí ọlọ́run bá ṣe fẹ́ lómi ẹlòmíì lè gbé owó fún ọmọ làkejì tí ò ní rárá tó ṣe ń gbówó náà yóò sì máa ná fún ọdún kan kódà yóò tún ṣe yóò tún bọ́ bùkà yàní òun yàní yóò tún òun náà tún lè ta rẹ̀ di olówó ṣùgbọ́n gbà tó ṣe ń gbé àfi òfin ẹ̀sìn náà fi ṣẹ̀sìn ó fa àwọn kìíní yìí wọn mọ́jọ́ra wọn wọn sì ṣe déédéé ara wọn àwọn olùmọ̀ fún wọn pé kódà ẹni tó bá jẹ́ aláìní ẹni tó bá jẹ́ aláìní tàbí ẹni tó jẹ́ atẹ́wọ́gbọ́rẹ́ islam ní pé zaka ń bẹnu nǹkan tó ṣe ń gbé ta ní pé àní ó ti tó láti fẹ́yàwó kò wá ní agbára àti lè fẹ́yàwó náà islam ní pé a fẹ́ ń pé ká yọ zaka fún tó ṣe ń pé zaka yẹn àtàrà rẹ̀ lòun náà ti so igi ni ó fẹ́ ìyàwó ni ó sì máa gbọ́ bùkátà tó bá ṣe ń pé aláìní ni ẹ̀yìn ọlọ́run ọba kò fi islam kò fi yé wa. sheikh wa ibn uthaymin rahimahullah ó wá ń ṣe àlàyé kékeré kan fún wa nípa kínní yìí ó ní alfukara walmasakin wàhùn lẹ́dínà yajiduna kìfàyàtàhùn wọ kìfàyàtà àìláàtìhìm ó ní pé àwọn tá a mọ̀ àti àwọn masakin òun náà làwọn tó ṣe wípé ihun tó tó bùkátà wọn láti bíyà wọn yìí rí ihun tó tó bùkátà láti bíá fún àní láti bíá bùkátà fún gbogbo àwọn mọ̀lẹ́bí wọn yẹn yìí rí láàmínú kúdín hàdírọ́tín wàlámin rawatibi thabitatin wàlámin sina àti kọ ìmà àwọn ni tó ṣe wípé wọn ní owó tí ń bẹ lọ́wọ́ wọn tó fẹ́ fi gbọ́ bùkátà rí ara wọn kàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń ṣiṣẹ́ àmọ́ owó tí wọ́n ń gbà níbi iṣẹ́ náà kò tí ì kájú bùkátà wọn kàbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n tiẹ̀ wá ń rí nǹkan kan tí ń bí owó ṣùgbọ́n nǹkan náà kò ṣe kí ni kò kájú bùkátà wọn Islam ní pé àwọn wọ̀nyẹn ká fún wọn nínú zaka limudati sanatin kamila ní ohun tó ṣe ń pé ihun tá a bá fún wọn nínú zaka yóò kájú ọdún kan ní pípé fún wọn tí wọ́n fi máa ṣe kí ni wọ́n fi máa bá ìgbésí ayé wọn bọ̀ ní ìrọ̀rùn zaka yìí ihun tí ò sí àní-àní bẹ̀ ọ̀kan nínú àwọn nǹkan tí ọba adẹ́dà gbé kalẹ̀ fáwọn mùsùlùmí kó fi jẹ́ pé afẹ́ fi palẹ̀ mọ́ àìríjẹ àìríná àìrílò afẹ́ fi palẹ̀ mẹ́ẹ̀kọ́ ní àwùjọ àwa mùsùlùmí ni ló fi jẹ́ wípé ẹ rí wípé àwọn olùmọ̀yàní Islam le koko níbi ẹni tí ò bá fẹ́ yọ zaka ẹ rí kí ọba adẹ́dà kó kó fi Islam fi yé wa. gẹ́gẹ́ bá ṣe sọ fúnra wa ọmọ tí wọ́n ń lọ ilé ẹ̀kọ́ tó ṣe wípé kò rí nǹkan tí ó fi máa ra tíra ń kọ́kọ́ ẹ̀sìn islam gba aláyè pé káyọ̀ zaka fún un náà islam gba aláyè káyọ̀ zaka fún un tàbí a rí pé ọmọ yìí ó ní ìgbìyànjú ó wá débì kan ẹ̀kọ́ náà búlọ́kẹ́ ó nídìí pé kó lọ kó lọ gbé ẹ̀kọ́ náà kó lọ ipò gíga nínú ẹ̀kọ́ náà islam ní pé inú owó zaka wa ká ṣètò bó o ní irúfẹ́ eléyẹn yóò lọ yóò fi lọ kọ́kọ́ islam wá fún wa inú àwọn ọ̀nà tí islam ó là kalẹ̀ fún wa ni nítorí pé bùkátà ni zaka fún láti bíyà kí ọba adẹ́dàkójọ kókó wa bọ́n ṣe. Allahu ti sọ nípa alfakir almiskin fakku riqab la fẹ́ sọ nísìn ọlọ́run bá ní innama sadaqatu lil fuqara. a'udhu billahi minash shaytanir rajim. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وبن السبيل فريضة من الله والله عليم حكيم نعم ọba dẹ́dà sọ pé wọ́n fi rìkọ́ lẹ́yìn ìgbà tí ọba náà ti ń bá ọ lọ inú àwọn èèyàn mẹ́jẹ̀jọ àrìkọ́b àwọn tí wọ́n ń bẹ lérí ìgbèkùn ẹrú ẹ̀rí ìsìláàmù ní pé ọ̀rọ̀ yìí àwọn tí ń bẹ lẹ́yìn ìgbèkùn ẹrú táfi mọ̀ pé Islam ṣẹ kò fẹ́ ń pé ká múra wa lẹ́rú ìmọ̀ wa ṣẹlẹ̀ ń pé máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀ tó bá ṣẹlẹ̀ ọ̀nà ó ní Islam fi ọ̀nà àbáyọlẹ̀ fún ẹ̀yìn wọ́n fi riqab wọ́n sọ fún wa wípé Ibn al-Athir rahimahullah ń sọ pé qad takarrara fil hadithi zikru raqabati. wa tahririha wa fakkiha oni ha oro pupo o ni wa nabi wa muhammad sallallahu alaihi wa sallam be ni oro olohun eyin pe oba na o ma soro be na ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam yo ma so nipa eni ti won mu ati bo se le bokun ohun ehuko lohun àti báwo ni yóò dọ òun náà padà di ọmọlúàbí zakai ti ń jẹ́ òpó kan nínú àwọn òpó tó gbé islam dání ń bẹ nínú àwọn nǹkan tó ṣe ń gbé àfi máa ń bọ́kun ẹrú kò lọ́wọ́ ẹni tó ṣe wípé ń bẹ àṣẹ ìyànká ẹ̀rí àwọn olùmọ̀ sọ fún wa wípé yuridul muka tibina minal abid wàfẹ̀rẹ̀kọ́ wọ́n ní ohun tí ọlọ́wọ́n bá sọ fún wa mẹ́rin pé المكاتبين مكاتبين من من العبيد يعطون نصيبا من الزكاة المكاتبين àwọn ẹrú tó ṣe wípé wọ́n ń bẹ lábẹ́ olówó wọn ó wá ṣẹlẹ̀ wípé àwọn náà wò wọ́n pé kán dọmọ ọlọ́àbí wọ́n fẹ́ libere ara wọn àwọn pẹ̀lú olówó wọn wọ́n jọ á fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ wọ́n wá kọ ìwé kalẹ̀ ń pé tó iye báyìí ni mo fẹ́ fi sọ ẹ́ di ẹrú nífi yọ ẹ́ kò nínú ẹrú ò ní jẹ́ ẹrú fún mi má ó dùn ọmọlúwàbí bí ẹnikẹ́ni bí èmi náà ṣùgbọ́n ó máa wá sọ fún ó máa san owó náà fún mi díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rí mùkátàbù yìí mùkátàbù yìí wọ́n ti wá kọ́ kalẹ̀ ń pé lágbájá yìí ó fẹ́ dùn ọmọlúwàbí ó wá ṣẹlẹ̀ ń pé ní san náà bọ̀ díẹ̀ díẹ̀ kàbí kò tẹ̀ tí san mélòó kan zakawa délẹ̀ ẹ̀rí islam fẹ́ ń pé ká ṣe kí ni ká fi owó zaka yẹn ká fi san gbogbo nǹkan tó kù lérí ẹrú yẹn kóun náà fi dọmọlúwàbí ẹ̀yìn islam fẹ́ ń pé ká ṣe kí ni ká fi gbogbo ẹ̀ ká gbogbo èyí tó bá kù ká san án fún olú ẹ̀ débi pé òun náà yóò padà di ọmọlúwàbí èyí ló fa àwọn olùmọ̀sọ́ fún pé alladhina ishtaraw anfusahum min sadatihim bithamani mu'ajjalin yóò ada munajaman munajiman àwọn ẹni tó ṣe wípé wọ́n ra ẹ̀mí ara wọn padà lọ́dọ̀ àwọn olówó wọn àwọn aláṣẹ wọn ẹ̀rí tó ṣe wípé wọ́n ti kọ owó tí wọ́n fẹ́ san fún àwọn ọ̀gá wọn wọ́n ti kọ owó náà pé iye báyìí ni wọ́n wá ń san bíi taxit díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó wá di ń gbé àsìkò zakadé islam fẹ́ ń pé irúfẹ́ àwọn eléyẹn káyọ̀ àwọn náà kónú ẹrú káwọn náà dọmọlúwàbí ẹ̀rí owó tó ṣe ń gbé bóyá oṣù kankan náà fẹ́ mọ san kàbí ọdún kankan náà fẹ́ mọ san kàbí ọ̀sẹ̀ kankan náà fẹ́ mọ san àwa bá ti owó zakani káwa kó báyìí pé kí ni iye tó kù tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó fi dọmọlúwàbí káwa fi owó náà ká fi yọ wọn kù nínú inú ẹ̀wù. Islam ó ṣe oore yìí fáwọn ẹni tá a wí wọ́n sọ fún wọn pé àwọn tá yìí ìpele ni wọ́n o ń bẹ nú wọn tó ṣe wípé elmukatabul muslim alladhi ishtara nafsahu min sayyidihi bideni mu'ajjalin àkọ́kọ́ òun náà ni mùsùlùmí ni ṣùgbọ́n ń bẹ lábẹ́ àṣẹ èèyàn kan mùsùlùmí ni ẹrú ni ń lábẹ́ àṣẹ èèyàn kan olúwẹ̀ ń lábẹ́ onítọ̀hún ti wá ṣèwé pẹ̀lú ẹ̀ báyìí ó sanwó mi fún mi ó bá ti sanwó náà ìwọ náà dọmọlúwàbí mùsùlùmí sì ni bàtóhùn pẹ̀lú àní ọ̀gá ẹ̀ ti jọ sọ̀rọ̀ ni islam ní pé ká gbé owó ká fi yọ́kò nínú ìgbèkùn ẹrú kó sì máa jẹ́ mùsùlùmí lọ òdìwọ̀n tá fẹ́ san fóun kò fẹ́ jù bẹ́ẹ̀ lọ kì í ṣe ń pé tá bá san bùṣe á tún wá lékún nínú owó náà àyàfi tó bá ṣe ń gbó bá tún wá kó sínú ọ̀kan nínú àwọn asunaf àwọn ìran tá a sọ wọn pé mẹ́jọ ni wọ́n nìkan níkẹyìn ìgbà tá bá yọ kó lẹ́wọ́ bùṣe. ẹ̀rí èkejì òun náà ni el asirul muslim alladhi waqa'a fi qabdatil kuffar mùsùlùmí ni onítọ̀hún ṣùgbọ́n wá ṣẹlẹ̀ ń pé àwọn kèfèrí mu lẹ́rú wọ́n jagun ibi agbẹ́njagun ó bọ́ sọ́lọ́ ọwọ́ àwọn mùsùlùmí oyè ó bọ́ sọ́wọ́ àwọn kèfèrí àwọn kèfèrí mu lẹ́rú ẹ̀rí àwọn kèfèrí yìí wọ́n sì ní fílẹ̀ àfi tó bá ṣe ń gbé ọ̀kan nínú tiwọn náà ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí tá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀rí ṣùgbọ́n ọ̀kan nù wọn ò sí ó di pé wọ́n gbowó Islam ní pé ẹ lọ wo owó zaka yín kẹfì yọkọ nínú kẹfì yọkọ nínú gbèkùn ẹrú eyín ó yẹ kó yé gbogbo wa ń pé Islam ó gbógun ti gbogbo ohun tí à ń pè ní rake ìjẹ́ ẹrú bó fẹ́ kó ṣe ń pé kò tún wá ńlẹ̀ kò tún pọ̀ ńlẹ̀ mọ́ lónìí Islam fẹ́ ń pé ká fi owó zaka ká fi tún àwọn nǹkan wọ̀nyẹn ṣe nítorí ìfi owó zaka fi tún ṣe èyí ni ó jẹ́ ń pé kí ẹnikẹ́ni kó mọ ìrìn ọmọlúàbí lérí ilẹ̀ ọlọ́run ọba kó fi islam kó fi yé wa. islam ń sọ fún wa wípé ẹni tí ó bá jẹ́ ẹrú. المكاتب المسلم يدفع إلى المكاتب جميع ما يحتاج إليه لوفاء كتابته فإن لم يكن معه شيء جاز أن تدفع إليه جميعها إسلام ń sọ تبا wa wípé tó bá ṣe wípé mùsùlùmí tó ṣe wípé wọ́n ti wá ṣe ìwé kalẹ̀ ńgbó máa san fún mi díẹ̀díẹ̀ ẹ̀rí bàtí wọ́n ti wá ṣe ìwé kalẹ̀ ìwọ̀nba tí ó bá ti san tẹ́lẹ̀ èyí tó kù á mú owó zaka fi tì í lọ kó fi dọmọlúwàbí ẹ̀rí ó bá ṣẹlẹ̀ ń gbé gbàtán kọ̀wé náà bù ṣe kò tí ì rí nǹkan gbé kalẹ̀ ni islam gba aláyé pé gbogbo ohun tí wọ́n bá ní tó olówó ẹ bá lóhùn gbà náà ní ká fi rọ́pò ẹ̀ oyè ọlọ́run bó fi islam yóò fi ra. Mm ọlẹ́gbẹ́ méjì ọlọ́run ọlọ́lá ilá ìlọ́lá kì í ṣe wípé ọlápòhùn pẹ̀lú olówó ẹ̀ ti sọ pé àmọ̀ san díẹ̀ díẹ̀ àmọ̀ san díẹ̀ díẹ̀ làánà sọ pé náà inú owó zaka àmọ̀ san díẹ̀ díẹ̀ là tòótọ́ díẹ̀ díẹ̀ ló fẹ́ mọ san rí tẹ́lẹ̀ tó bá rí pọ̀ ní òun náà ní káwọn mọ san díẹ̀ díẹ̀ ẹ̀rí a kò pọ̀ lẹ́ẹ̀kan náà a fi ti ojú gbèsè yẹn kóun náà wá lè lọ ní àlàáfíà ọlọ́wọ́ bá tún sọ pé kíni والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله wallahu alimun hakim. èyí tó wá jẹ́ ìpele kẹrin tí a mẹnuba lísìn òun náà ni fi sabilillah àwọn tí wọ́n ń bẹ ní ojú ọ̀nà Allahu subhanahu wa ta'ala tí a ṣàlàyé fún wa rí tẹ́lẹ̀ a sọ fún wa wípé <clears throat> inú àwọn èèyàn mẹ́jẹ̀jọ wọ́n sọ pé ká sọ nípa elfukọrọ ká sọ nípa elmasakin wọ̀fi riqab lẹ́yìn náà fi sabilillah àwọn tí wọ́n bẹ ní ojú ọ̀nà Allahu subhanahu wa ta'ala. ala àwọn tí ń bẹ ní ojú ọ̀nà Allahu subhanahu wa ta'ala ìpele làwọn náà gẹ́gẹ́ bí tí Islam ṣe ṣe àlàyé ẹ̀ fún wa wọ́n sọ fún pé òun náà làwọn tó ṣe ń gbé sabilullah ahkamun yaqa'u ala kulli amalin khalisin sulika bihi tariqu taqarrubi ila Allahi azza wa jal abasọ sabilullah kanna zaka sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala ó kó gbogbo ohun tó jẹ́ iṣẹ́ tó ṣe wípé imamu ni súnmọ́ ọlọ́run ọba ó kó jọ fara id wa nawafil ìhun tá ń pè ní sabilillah òun nìyẹn ṣùgbọ́n istilahan tábàfẹ́ wò kí la gbàléwọ̀ ẹ̀ ń bí fi nafaqati fi nusrati dinillah wa tariqi òun náà ni owó ta fẹ́ ná ta fẹ́ fi gbé àtìlẹ́yìn afẹ́ fi ṣàtìlẹ́yìn fún ẹ̀sìn ọlọ́run àti ìlànà tí ọlọ́run bá fi rán ànábì muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ọ̀nà kìtàlù àdá ilà ká bá àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run àwọn tí wọ́n wú ẹ̀sìn ọlọ́run ká bá wọn jà ẹ̀rí falmaksud elguzatu ihun tá a gbàléwò nípa ẹ̀ humulguzat òun náà làwọn tí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run ọba óyé àwọn tí ń jagun sí ojú ọ̀nà ọlọ́run àwọn tí ń jagun sójú ọ̀nà ọlọ́run yìí islam ń sọ fún wọn pé àwọn wọ̀nyí a máa ń ná zakale wọn lérí nítorí pé ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run yu'tawna mina zakati ma yashtaruna bihi silah a máa fún wọn nínú owó zaka èyí tó ṣe wípé wọ́n máa rí nǹkan fi ra àwọn nǹkan ogun tí wọ́n fẹ́ fi jagun sójú ọ̀nà ọlọ́run wad-dawab àwọn nǹkan ọ̀gùn tó fẹ́ fi jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n nafakọ́t lẹ́hùn wọlé ayáàlìhìm bákan náà àwọn tó fẹ́ lọ jagun sójú ọ̀nà ọlọ́run tó ṣe ń gbé wọn ní nǹkan ó fẹ́ fi ìyàwó lẹ̀ ó fẹ́ fọmọ́ lẹ̀ inú owó zaka islam ní pé ká bù fún wọn nínú ẹ̀ ká mú fún wọn nínú ẹ̀ wọ́n bá ra nǹkan ogun tán ra nǹkan ogun tán tó wá rí nǹkan gbé kalẹ̀ fáwọn ọmọ àtìyàwó nílé kó tó di gbé wọn lọ. ẹ̀yìn hátà wàhálà òkẹ́nu àgníyà kódà bó bá ṣe ń gbà wọn tí wọ́n fẹ́ lọ jagun sójú ọ̀nà ọlọ́run ọba yìí báyìí olówó ni wọ́n ìsìláàmù ní gbẹ́ka ṣe kíni kí wọ́n jagun náà sójú ọ̀nà ọlọ́run kọ́kan wọ́n sì balẹ̀ kan fi jagun ẹ̀rí lè anahum yàkùdúnà lè masalati lè muslimin àwọn wọ̀nyẹn nítorí pé kíni dáadáa wa mùsùlùmí ni wọ́n ń jà fún ìhun tó sì ń gba ni wọ́n ń gba nítorí kíni nítorí àǹfààní tí ń bẹ fáwọn mùsùlùmí ni nítorí kì í ṣe gbogbo aná láti lọ sójú ogun àwọn kan wá fira wọn lẹ́yìn pé àwọn fẹ́ lọ sójú ogun àwọn fẹ́ lọ jà àwọn ìtàn fira wọn lẹ́yìn pé àwọn fẹ́ lọ sójú ogun àwọn fẹ́ lọ jà a gbọ́dọ̀ fún wọn ní nǹkan tọ́kàn wọn ó fi balẹ̀ tán fi rí ogun náà ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́ à ń fi ìyàwó lẹ̀ wọ́n fọmọ́ lẹ̀ ẹlòmíì fi ìyá àti bàbá sílẹ̀ à ń bá ní owó à ní owó tí wọ́n ní ìní àmọ́ ohun tí ó fẹ́ lọ ṣe fún islam islam ní pé nínú ohun tí a ní ká fún wọn anabi muhammad sallallahu alayhi wa sallam orí latahilu sadaqa liganiyin illa li khamsa anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní pé kò ní ẹ̀tọ́ kò ní ẹ̀tọ́ ní pé ká fún ẹni tó ní owó ọlọ́rọ̀ ẹni tí ara ẹ̀ dẹ̀ ara tu kò ní ẹ̀tọ́ ń pé ká fún wọn ní kíni ká pín zaka fún wọn àyàfi àwọn èèyàn mẹ́rin àwọn èèyàn márùn nínú àwọn ẹni tí ara dù ara wọn dẹ̀ àwọn olówó àwọn ọlọ́rọ̀ ẹ̀rí lè ghazin fi sabilillah olówó ni ehun owó dáadáa ó wá fẹ́ jagun sójú ọ̀nà Allahu subhanahu wa ta'ala islam ní gbé ká fún ní zaka ẹ̀rí wọ̀lẹ̀ ámìlì àléhà a bọ̀ wá sí ibẹ̀ yẹn alamilu alazaka ẹni tó ṣe ń gbé àwọn ni ìmáàmù yàn kàbá wọn ni gábí tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ti máa ń rán àwọn èèyàn ẹyí àwọn táwọn ń pè ní aljaabi tí ó wọn ń gbé lọ sí ahéreko báyìí lọ gba zaka wa kákó zaka jọ fáwọn mùsùlùmí ẹyí ẹni tí ń ṣiṣẹ́ nípa zaka ẹni tí ń gbani ẹni tí ń kójọ ni ẹni tí ń ṣọ́ ni ẹni tá a gbé fún pé ìwọ ni kò mọ pin gbogbo àwọn wọ̀nyẹn iṣẹ́ ni wọ́n ṣe islam ní pé kan ṣe kíni kan fún wọn nínú zaka aoli gharim el gharim òun náà lẹni tó ṣe ń gbé onígbèsè ni olówó sì ni onígbèsè ni olówó ni islam ní pé kan ṣe kíni káfóun náà ní zaka ẹrí nítorí pé kíni ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run ihun tí ń ṣe ta ní ṣe fún Allahu ní ṣe fún ìmọ̀wá Ibn Qayyim Ibn Qudama rahimahullah ó ní azakatu innama tusrafu ila ahdi rajulayn zakata rí ni ọ̀kan nínú àwọn èèyàn méjì náà la máa ń gbé fún ọ àkọ́kọ́ muhtajun ilayha ẹni tó ní bùkátà zakana gangan tó wà nínú besoin kalfukara walmasakin wafirika walgarimin likọdọ iduyunihim ẹni bó ṣètò ó ní àkọ́kọ́ nínú àwọn èèyàn méjì tí zaka malgré pé àwọn èèyàn náà mẹ́jọ ni ìrántí anabi wa muhammad sallam tó pín fún wa àmọ́ abáwo ìhà méjì ni wọ́n fi máa ń kọ sí zaka àkọ́kọ́ ni pé oníbùkátà tó ṣe ń gbogbo rọgbà nínú zaka inú wọn ni elfukọrọ wọlmasakin oye wọfìrìkọ àwọn tó jẹ́ pé wọ́n ń bẹ lẹ́yìn ìgbèkùn ẹrú wọlgarimin àwọn tó ṣe ń gbé gbèsè ó bò wọ́n dẹ́rù olówó ni wọ́n ò mẹ́ gbèsè pọ̀ Islam fẹ́ ká yọ zaka fún wọn ẹ̀rì lọ́dọ̀ tí wọ́n ń bí ọ̀dọ̀ tí wọ́n ń bí tabarí olówó kan nísìn tó jẹ́ gbèsè à olówó ni a lè yọ zaka fún òun gangan ló sì yẹ ká yọ zaka fún kó fi ṣe kí ni kó fi san gbèsè ẹ̀ kó fi san gbèsè ẹ̀ islam ti là á kalẹ̀ fún wa ń bí méjì lèèyàn níbi ìzàká gbígbà inú pé kójú ẹ kójú ẹ kó jẹ́ ni tó ń kó nídìí ìzàká àwọn làwọn ń ta kà fúnra wa lákọ̀ọ́kọ́ atẹ́wọ́gbọ ẹ aláìní ẹni tí ń bẹ lérí ìgbèkùn ẹni tí ń bẹ lérí ìgbèkùn ẹrú ẹni tó jẹ gbèsè àwọn máa yahtaju ilayhi al-muslimun èkejì ni ẹni tí àwọn mùsùlùmí ní díẹ̀ ní àsìkò yẹn ẹ̀rí a sọ fún wọn pé gal amil ẹni tí ń ṣiṣẹ́ lórí ibi tí zakana bá ṣe rí ṣe tí ó fi ṣe ṣe ń tó ń gbé ọ̀kan nínú àwọn òpó islam ni oye wọlgáàzì ẹni tí ń jà ẹni tí ń kó zakajọ àwọn mùsùlùmí ní ṣiṣẹ́ fún yóò fi gbogbo tiẹ̀ lẹ̀ yóò kó yóò máa wá pín wọ́n máa sọ pé ìwọ ni kò pín ìwọ ni kò tọ́jú ẹ̀ tí kò sì gbọ́dọ̀ yọ nǹkan kan nínú ẹ̀ irúfẹ́ eléyẹn islam ní pé inú zaka ká fún náà inú ẹ̀ bákan náà elghazi ẹni tí ń jà ń torí ń gbé kí islam kó fi lọ wájú káwọn kèfé ká má fi borí islam wal mu'allif mu'allaf ẹni tó ṣe wípé a fẹ́ pe ẹ̀mí ẹ̀ wá sínú islam kẹ́mi ẹ̀ fi lè jókòó ó yẹ ọba yóò kọ́ wa máa ṣe o ẹ̀yin yá mi lójú ọ̀nà ìsìn anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tí ó sọ ọ̀rọ̀ yìí fún wa àwọn olùmọ̀ ń jẹ́ ká mọ̀ wípé inú àwọn ẹni tí wọ́n ń bẹ lórí ojú ọ̀nà tí wọ́n ń pín zàká tí a gbé zàká lé lọ́wọ́ tá a padà wá ṣàlàyé ẹ̀ tó bá yá tá a gbé zàká lé lọ́wọ́ pé ẹ̀yin ni kẹ́ máa kó zàká jọ ẹ̀yin ni tẹ́ bá kó sàká náà jọ ìmáàmù yàn wọ́n ni tàbí bí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe máa ń yàn wọ́n gbà kan tán bá kó sàká jọ sàká náà tán bá kó jọ bù ṣe wọ́n tún wá pín wọ́n tọ́jú ẹ̀ wọ́n bá tọ́jú ẹ̀ wọ́n mójútó wọ́n tún wá pín Islam ní pé ká fún àwọn náà nínú sàká à ń bọ̀ wá síbẹ̀ yẹn ṣùgbọ́n kó tó di pé a lọ nǹkan kan ń bẹ tó ṣe pàtàkì púpọ̀ tó yẹ ká mọ̀ òun náà ni ọkọ tó ṣe wípé ìyàwó ẹ̀ obìnrin náà ń bẹ lábẹ́ àṣẹ ọkọ ọkọ náà ọlọ́wọ́n ọba sì tú lára ọkọ náà ọlọ́wọ́n ọba tú ọkọ yìí lára ọkọ yìí ń sì ń náwó lé ìyàwó náà lérí ǹjẹ́ wo ọkọ yẹn ó yẹ ń pé kó yọ zàká fún ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kan sí ìyàwó ń bẹ lábẹ́ àṣẹ ọkọ ẹ̀ ọkọ ó sì wá ń náwó sí ìyàwó náà lérí ìyàwó yìí ọkọ náà sì ní dáadáa ń ná lé lérí ǹjẹ́ inú bùkátà ìyàwó yìí tí ọkọ ti ń gbọ́ ọkọ tún gbọdọ̀ yọ zàká fún ìyàwó ẹ̀ àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ wípé obìnrin ó ní òdiwọ̀n àwọn nǹkan tó gbọdọ̀ ṣe oyè ó ní òdiwọ̀n àwọn nǹkan tó gbọ́dọ̀ ṣe pẹ̀lú pé zaka gbogbo tá à ń sọ yí báyìí náà tába sọ pé èèyàn ní bùkátà èèyàn ní bùkátà èèyàn ní bùkátà bùkátà náà tún ní limit ó ní àlà kì í ṣe ń gbélìsì èèyàn rí ohun tó fẹ́ jẹ láàrọ̀ ó rí ohun tó fẹ́ jẹ lálẹ́ ó rí ohun tó fẹ́ jẹ lọ́sàn-án ó ní mọ́tò wọn bá tàbí kẹ̀kẹ́ tó fi ń rìn ihun tó sì ń ṣe kò nídìí mọ́tò òun á rí pé náà èmi náà gbọ́dọ̀ ní mọ́tò bàtí lábájá ṣe ní mọ́tò eléyẹn kì í ṣe aláìní eléyìí kì í ṣe atẹ́wọ́gbọ́ ẹ̀ nítorí pé gbogbo wa náà a lè wà lérí ìṣọ̀wọ́ kan náà ẹ̀rí a lè wà lérí ìṣọ̀wọ́ kan náà tó bá ṣe wípé a lè wà lérí ìṣọ̀wọ́ kan náà ni èyàn ò bá ṣe sọ àbá sọ pé límìtì ta fi máa wò ó pé ah bùkátà alágbájá ibi tó gbọdọ̀ dé ni àmọ́ kò síbẹ̀ nínú Islam àbá pé bùkátà èèyàn kan òun náà ní pé ká gbìyànjú káwọn pé ihun tó lọ ẹ fẹ́ máa jẹ tó fẹ́ máa mu tó fẹ́ mọ wọ̀ ibi tó fẹ́ mọ gbé àwọn tani bùkátà wọn ń bẹ lábẹ́ àní lábẹ́ àṣẹ olú ẹ̀ àwọn nǹkan yẹn la máa wò fi wo òdiwọ̀n bùkátà téèyàn fẹ́ gbọ́ láfi ṣètò bá ṣe fẹ́ fún ní zaka ẹ̀rí ó wá kù sọ́wọ́ àwa tó ṣe pé adé aṣíwájú o lónìí lìsìn àwọn olówó wọn fọkàntán aṣíwájú kan mọ́ àwọn olówó gbogbo ń ta sí kàkálẹ̀ yí báyìí wọn lè ṣe é wọn lè ṣe nítorí a sọ fúnra wa nísìnyí pé èèyàn máa ń jẹ́ olówó sẹ̀ tó ṣe ń gbé zaka ó sì tọ́ sí èèyàn ó jẹ́ olówó zaka ó nítorí pé àwa alámọ̀rin gbé mọ́tò gidi ló gbé jáde ṣe gbígbá ní ṣe tàmàdù ní ṣe tó sì jẹ́ ń gbé gbèsè ní bẹ lọ́wọ́n ẹ̀ irúfẹ́ zaka tọ́ sí báwo la ṣe fẹ́ mọ̀ ọ́ gbà alámọ̀rin ọ̀rọ̀ yìí ó dọwọ́ gbogbo àwa tó ṣe wípé a aṣáájú ẹ̀sìn báwo la ṣètò náà gbà tó fi jẹ́ pé àwọn olówó wọ́n mọ ibi tí wọ́n mọ gbé zàká wọn sí kò ní jẹ́ pé lágbájá ni mo máa ya zàká fún lọ́dọọdún ẹni tá a bá yan zàká fún àti sọ fún àwọn pé tá a bá fẹ́ fún yan zàká á fún yan zàká ní ohun tí ó tó lọ́dún kan àwọn olùmọ̀mí sọ pé á fún ní zàká zàká tá a bá fẹ́ fún á fún léyìí tó ṣe pé yóò fi máa gbọ́ bùkátà yí ẹ̀ lọ ni ìbẹnu àwọn olùmọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ta lẹni tó lè ṣe bẹ́ẹ̀ ṣé olówó kan ló lè ṣe ni kàbí ká sọ pé kí bẹ́ẹ̀tù zakat ilé zakat kan wà tó ṣe ń gbà àwọn olùmọ̀ wọ́n para wọn pọ̀ wọ́n ṣe ọ̀rọ̀ ra wọn lọ́kan wọ́n máa wá gba zakat síbẹ̀ wọ́n máa ń ṣètọ́ bó ṣe yẹ àti bó ṣe tọ́ ṣé mi mo lè ṣe ni ṣé wọ́n ló lè ṣe ni ìmámù wo ló lè ṣe ni wò wá ọba adẹ́dàá kójọ kókó àmọ́ ṣe ọba adẹ́dàá kójọ kókó àmọ́ ṣe ọba adé làkó ojú okòkò àmọ́ ṣe èyí tá a ṣe lónìí náà ọlọmọṣe ni àṣegbẹ̀yìn fún wa ọlá ìpè méjì ọlọ ọlọlá ilà ìlọlá èyí tá a sọ tó dáa ọba adé dà kó gbé ọnù òṣùwọ̀n ṣe orí fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tó kù díẹ̀ káàtó ọba náà kó mójú kó nù àṣìṣe àkí gbogbo àwọn ọmọ ẹ̀yà tí wọ́n ń bí ọlọ́run bá kó san án rẹ̀ àwọn tó sì ṣe agbátẹ̀wò ètò náà ọlọ́run sábà san án lẹ́san rẹ̀ ọlá ìjẹ́ kan ṣọlọ́run subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله